Broadcasting worldwide. The latest hits and the greatest memories. Fresh. Fresh. 107.9 FM. Ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí. Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ. Wọ́n ń lálá. Ẹ̀gbá la wà nílùú ojú àwo ni àwo fi ń gba ọbẹ̀ fún mi ní ìkiri ẹran yìí tó tún padà fi ẹ̀sùn kàn wípé wọ́n fún òun ní ẹran tó lé egun ẹgbọ́ta ló lẹ̀bi ṣebí fún rẹ̀ ló tọ̀kárú ẹran tó fẹ́ ají ṣiṣẹ́ ní yorùbá ń kí lájímájàsán ebi ni yóò pa ìyálọ́yà ọ̀lẹ́kú ẹ̀kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtà lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. bíi akaba, ó ní ìpinnu rí àkàbà ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá bó o bá pinnu láti gòkè àkàbà ìpinnu ṣe tán bó o bá pinnu láti wálẹ̀ àkàbà ìpinnu ò dá èèyàn dúró èèyàn ló wá kù láti pinnu fúnra rẹ̀ yálà fún dáadáa tàbí nídàkejì ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀ngbẹ̀ èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ yẹn jẹ́ ká bẹ̀rẹ̀. bàbá àpinnu sáàdì motivational speaker òjijì. mo fẹ́ ta fíríjì kan kò sí nǹkan tó ṣe ṣùgbọ́n ó bá ṣọ́ọ̀kì èèyàn ó lè ṣọ́ọ̀kì èèyàn ó lè gbé èèyàn láti inú ilé sí main road. ọlọ́run ṣe ppr ò ń gbọ́. ó ń gbọ́ ó ń gbọ́ ppr eré ni mo ṣe o. ẹ jẹ́ kí a wo àwọn ìwé ìròyìn tó tẹ̀ lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn náà ni a ti rí ìwé ìròyìn punch Vanguard pen pushing Daily Post ìwé ìròyìn Nation Nigerian Tribune àti ìwé ìròyìn Premium Times. èmi náà níwé ìròyìn The Punch ìwé ìròyìn The Guardian ìwé ìròyìn Premium Times ojú òpó ìròyìn Tropic Reporter àti ìwé ìròyìn Daily Independent. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan èyí tó wà lójú ìwé àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní àkọlé ìròyìn kan rèé tí a bá pàdé nínú ìwé ìròyìn pen pushing níbi tí a ti rí àkọlé náà kà wípé olóṣèlú tó bá mọ ẹran ẹ̀ nínú àwo ó gbọ́dọ̀ fi àyè gba ìnákùná ọ̀ṣọ́bà ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn pen pushing ló sì gbé àkọlé ìròyìn náà. nínú ìwé ìròyìn traffic reporter tó jáde láàárọ̀ níbẹ̀ ni mo ti ròyìn tó ń sọ wípé yínníyínní kẹ́ni ó lè ṣe mí gbèrè ni wọ́n sọ pé ó mórí ọmọdé wù fún ti ìdíje afcon ààrẹ muhammadu buhari gbóṣù barabandẹ fún ìlọsíwájú sànsàn eléyìí tó ti ń dé bá ikọ̀ super eagles lójú òpó ròyìn traffic reporter. <laughs> àwọn tọkọtaya kan rèé tí wọ́n bẹ jàǹdùkú lọ́wẹ̀ láti lu olùkọ́ kan ní àlùbami nítorí pé ó bá ọmọ wọn wí ìwé ìròyìn pen pushing. nínú ìwé ìròyìn premium times eléyìí tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo ti ròyìn tó ń sọ wípé fún ti àbádòfin eléyìí tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò ìlẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà wọ́n ṣe gààyà wọ́n sì ṣe àfikún wọ́n fi àwọn nǹkan kan kún àbádòfin tó ní ṣe pẹ̀lú ti ètò ìdìbò nínú ìwé ìròyìn premium times. ṣáájú ètò ìdìbò ọdún two thousand and twenty-three àwọn ẹgbẹ́ àwọn obìnrin kan wọ́n ṣe àtìlẹ́yìn fún ọ̀ṣínbàjò wọ́n sì bẹ buhari wípé kó lọ́wọ́ sí ìpinnu àwọn ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 mo tó gbangba sùn lọ́yẹ̀ múṣemúṣe mi dá múṣemúṣe ṣùgbọ́n mi ò fipá wá agbára láti tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà ọ̀jì kalu ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ti àwọn aṣojú nílẹ̀ wa wọ́n kẹ́dùn ìpapòdà Alao Akala wọ́n sọ pé gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló yẹ kí orílẹ̀-èdè yìí bọlá fún ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí ni mo ti rí eléyìí o tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò àpapọ̀ lọ́dún twenty twenty three òun ni ẹgbẹ́ òṣèlú pdp òun ló gbọ́dọ̀ fa ààrẹ tó kàn kalẹ̀ níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ fáyọ̀ṣe ló wí bẹ́ẹ̀ òun ni ẹgbẹ́ òṣèlú tó wà lóde báyìí wọ́n ti patú ọwọ́ wọn ṣùgbọ́n ní báyìí bèbí ti ṣẹ́jú àwọn èèyàn ti gbọ́n ṣé kò lè mọ̀ páyé pé méjì nínú ìwé ìròyìn punch. ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n tẹ̀ ẹ̀tọ́ ọmọ ènìyàn èyí tí nnamdi kanu ní mọ́lẹ̀ ilé ẹjọ́ ló sọ bẹ́ẹ̀ ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn Punch eléyìí tó jáde láàárọ̀ yìí níbẹ̀ ni mo tún ti rí eléyìí o tó ní í ṣe pẹ̀lú Kánù tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ pé bí ìjọba àpapọ̀ bí wọ́n bá lè gbé ìgbésẹ̀ láti pín ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lòdì sí bílíọ̀nù kówó náírà tó jẹ́ ti gbà má bínú eléyìí tí wọ́n ní kí wọ́n fún Kánù wọ́n ní kò yàtọ̀ sí títẹ ẹ̀ka ètò ìdájọ́ lójúmọ́lẹ̀ ìdójútì ńláńlá ni yóò sì jẹ́ fẹ́ka ètò ìdájọ́ agbẹjọ́rò kan ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch. fún ti ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc ẹgbẹ́ òṣèlú náà ti kéde ọjọ́ èyí tí yóò bẹ̀rẹ̀ sí ní ta fọ́ọ̀mù fún àwọn tó fẹ́ dupò láti darí ìṣàkóso ẹgbẹ́ náà ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ṣé ìjì tó kálé irú e mọ́lẹ̀ ó di dandan kó gbé e padà àkọlé yẹn rí mbẹ̀ tó sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin nílé ẹ̀kọ́ yunifásitì Port Harcourt eléyìí táwọn ajínigbé kó ní papamọ́ra nígbà náà wọ́n ní ní báyìí wọ́n ti tú wọn sílẹ̀ lóní kẹ̀tíkẹ̀tí nínú ìwé ìròyìn Punch. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ ni a ti bá àkọlé ìròyìn yìí pàdé wípé ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n fi ojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n ogún wọn ni kán máa lọ ṣùgbọ́n kán má dẹ́ṣẹ̀ mọ́ nínú ìwé ìròyìn pọ́ǹchì níbẹ̀ náà lèmi wà lẹ́ka ètò ààbò ní mogúwà síbi ọlọ́ba tó ń jẹ́ kó di mímọ̀ pé ọ̀gá àgbà pátá ọlọ́pàá nílẹ̀ wa Usman Alkali Baba ti sọ̀rọ̀ wípé àwọn ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde tẹ pélé òun níléeṣẹ́ ọlọ́pàá ń lò báyìí o láti fi gbógun ti ìpèníjà eléyìí tó ń kojú ètò ààbò nílẹ̀ Nàìjíríà nínú ìwé ìròyìn pọ́ǹchì ló wà. ẹgbẹ́ afẹ́nifẹ́re sọ̀rọ̀ lórí ìjínigbé pamọ́ béèrè owó lójú òpópónà èkó ojú òpópónà márosẹ̀ èkó sí ìbàdàn ìwé ìròyìn nation. ìròyìn etí ọba ń lé etí ọba lóko leléyìí láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ lè darapọ̀ pẹ̀lú wa lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lè máa ṣáàṣì fún ẹ láìkí ẹ̀ tó bá ti gbé wá kẹ́ ẹ máa fi wò wá kétékété kẹ́ ẹ máa wá fi àwọn kọ́mẹ̀ntì yẹn ṣọwọ́ síbẹ̀ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a ti kà ṣáájú àkókò yẹn ẹ̀kọ́ gbóná dá láàárọ̀ yìí ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply múlì sàmúlù àlọ́ ọ̀dá mi mọ́gò máa rìnrìn agbára. akọ́lù kọ́gbà ẹ̀rí pẹ̀lú tẹ́sítímọ́nì láàrin wákàtí méje pẹ̀lú wòlíì méje. pọfẹsà múlù àlọ́ ọ̀dá mi mọ́gò ti CAC Grace of Mercy prayer mountain àdá mi mọ́gò outreach ni ọlọ́run pàṣẹ ìpàdé agbára yìí fún o. gbogbo èèyàn tó bá fara hàn yóò máa sọ̀rọ̀ ẹ̀rí ìpàdé yìí lọ́jọ́ Saturday twenty second January òwúrọ̀ nínú àdúrà yóò ti máa jò. ọjọ́ sunday twenty two ọjọ́ kẹtàlélógún ni òwúrọ̀ àánú ọjọ́ sinmi ọ̀sẹ̀ láti mẹ́fà ìdájí. ọ̀pọ̀ wòlíì bẹ́ẹ̀ jẹ̀mú pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi akẹ́kọ̀dé ìlàjà ọlọ́run sọ bẹ́ẹ̀. àràǹbádà tún olúwa ló ní bísí sarah praise pẹ̀lú àyàn jésù ni ọlọ́run yóò máa lò pẹ̀lú prophet yẹ bí òkè. pọfẹsà olú alúwadámímúgo máa sọ̀rọ̀ àṣẹ sọ́yé gbogbo èèyàn. csc grace of mercy prayer mountain tó wà ní conference hotel láàrin lion club building civil defence training school state secretariat òkè mọ́sán abẹ́òkúta ẹ̀rí ìpàdé ìwà ló máa sọ́gbà bẹ́ẹ̀. kára wo pàló kájú ẹ̀kọ́ gírí tó bá jẹ́ ti kágbẹ́ borehole lọ́nà tó bóde mu fini lọ́kàn balẹ̀ tí ò ní dí tí ò ní rùn tí ó sì máa sunmi gidi omi apòǹgbẹ tó ń tú pùpùpù Onyx Geo Services ló kájú ẹ̀ Onyx Geo Services sits with prestige in the world of waterworks and geo services, with over a decade-long standard practice experience in sinking of quality boreholes. Onyx Geo Services delivers excellence day in, day out. Onyx Geoservices Olelegbe, our services include borehole drilling, borehole maintenance, geo surveys accessories, and water supplies. Bemi Dijini Bubosheti Onyx Geo Services Bashi, Afikale C26, Old Order Road, Onikolobo, Abeokuta. Owa Oniyan Lara 0806 890 5083 0806 890 5083 tàbí 0806 234 1993 0806 234 1993 Onyx Geo Services Omilabue káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ kí a ti bi agbọn eré ìdárayá bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní níbi tí ìwé ìròyìn nation ti jẹ́ kó di mímọ̀ wípé ayẹyẹ ìṣíde àti àwọn ètò gbogbo títa tíkẹ́ẹ̀tì pẹ̀lú àwọn nǹkan èyí tí ó máa ń jẹ́ kí ìdíje ife ẹ̀yẹ àgbáyé kí ó lárinrin ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ lánàá tó sì jẹ́ pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ pẹ̀lú kópa lọ wo ìdíje náà ni ó ti lórí ọ̀fẹ́ láti bẹ̀ sí ní tíkẹ́ẹ̀tì báyìí a kà àná ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ títa tíkẹ́ẹ̀tì fúnde ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti àjọ fifa tí wọ́n pè ní fifa world cup qatar two thousand and twenty-two gbogbo àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù tó jẹ́ pé wọn kì í pàdánù ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ lójú kòró níbi ìdíje náà ló jẹ́ pé gbogbo àwọn ohun tí wọ́n nílò láti fi pẹ̀lú kópa ló ti wà fún títà báyìí ẹ mú ìwé ìròyìn nation fún èyí tó kù ròyìn náà. nínú ìwé ìròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ìròyìn tèmi náà fẹ́ẹ́ fi ṣíṣọ lójú ẹ̀ ló kó búùtù sọ́wọ́ pẹ̀lú òsì tó ń pariwo gáìdì mídà ẹ bá ń kó ó yá lórí pápá máa lọ jọ́ọ̀gì ìròyìn yẹn o tó ń sọ wípé fún ti ìdíje afcon ààrẹ buhari gbóṣù barabandẹ fún ikọ̀ super eagles látàrí ìlọsíwájú ọlọ́kan òjọ̀kan eléyìí tó lọ́ńbẹ̀ ààrẹ muhammadu buhari ló ti gbóṣù barabandẹ fún ikọ̀ Super Eagles torílẹ̀-èdè Nàìjíríà látàrí bó ṣe jẹ́ pé iná ìrètí pọ̀ ó ń jó kíkankíkan tó sì jẹ́ pé ìrètí àwọn èèyàn lásìkò yìí nínú ikọ̀ náà kò pín yẹn kẹ̀ látàrí bí ìdíje AFCON náà bí yẹn ṣe ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Cameroon tó sì jẹ́ pé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní sọ̀rí group d eléyìí tí ikọ̀ super eagles náà tí wọ́n ti gba òun ló jẹ́ pé iṣẹ́ ni wọ́n ń jáwé olúborí ló ní kíkankíkan ààrẹ buhari ló wá rawọ́ sí ikọ̀ tí austin egovoin tó ń léwájú fún un wípé kí wọ́n má sọ̀sẹ̀ o kí wọ́n má sì jẹ́ kí jẹ̀bẹ̀tẹ̀ kó gbọ́mọ lé wọn lọ́wọ́ kí wọ́n jà raburabu sí i láti rí dájú pé wọ́n yọ ọyọ kúrò nípele tí sọ̀rí sọ̀rí òun ló wá jẹ́ kó ti mọ̀ pé láì ní ṣe ètè lẹ́ṣọ̀ọ́ ìgboyà àti ìfọkàntán gbogbo àwọn olólùfẹ́ ààrẹ bọ́ọ̀lù nínú ikọ̀ náà òun ló jẹ́ wípé ó kẹsẹ̀ járí tí ó sì pínyẹ̀kẹ̀ tí wọn kò dábàrú ẹ̀ ààrẹ buhari òun ló wá ń fi ọ̀rọ̀ ìkíni kore ṣọwọ́ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles látàrí ìlọsíwájú eléyìí tó ń dé bá wọn nísànsán níbi ìdíje afcon bákan náà ló ṣe ìlérí àtìlẹyìn tó pinmirin látọ̀dọ̀ ìṣàkóso rẹ̀ fún àjọ tó ń rí sí ààrẹ bọ́ọ̀lù nílẹ̀ nàìjíríà lẹ́kùnjẹkùn àti ní gbogbo àgbáyé ìwé ìròyìn tropic reporter níbẹ̀ ló wà ìròyìn tí ó kà tán yẹn ìwé ìròyìn nation náà kò ṣàìgbé lẹ́sẹ̀. kí ló wí. níbi tí a wípé ààrẹ muhammadu buhari ló ti gbé òṣùbà kárí fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagle fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ń ṣe bí ó sì jẹ́ pé gbogbo ìdíje èyí tí wọ́n ti ń gbá níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ áfíríkà ló jẹ́ pé àṣeyọrí òun ni wọ́n ń ṣe ní àná nínú àtijáde èyí tí ó ti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ètò ìròyìn àti ìkànsíra ẹni jáde ìyẹn fẹ́mi adésínà níbẹ̀ ni ààrẹ muhammadu buhari ti sọ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù super eagles wípé mò ń retí yín bẹ́ẹ̀ bá ti ń bọ̀ wálé ife ẹ̀yẹ gàgàrà ní kẹ́ ẹ gbé wá mọ́lé làbújá ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí láti aré ìdárayá jẹ́ ká lọ síbi ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 níbi tí mo ti rí àkórí yìí o tó sọ wípé fún ti ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2023 èmi ni mo tó gbangba sùn lọ́yẹ̀ ṣùgbọ́n mi fẹ́ fi ti kúkú wá agbára láti léwájú orílẹ̀-èdè nàìjíríà ọ̀jì kalu òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé àákójánu nílẹ̀kùn aṣòfin àg àgbà ilẹ̀ wa aṣòfin àgbà Orji Uzor Kalu ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun tó gbangba sùn lọ́yẹ̀ òun ní jọ́bọ̀jọ́bọ̀ lápá láti dáṣà mú kíọkíọ gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó bọ́ síkù ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2023 ṣùgbọ́n òun ò fẹ́ ṣe bí àwọn olóṣèlú kan tó jẹ́ pé tìpátìkúkù òun ni wọ́n fi ń wá agbára tó jẹ́ pé ìpinnu tiwọn òun ló jẹ́ wípé ohun tó bá máa gbà òun ni wọ́n máa fún kí wọ́n bá lè bọ́ sípò èyí ló fi sọ̀rọ̀ gẹ́gẹ́ bó ṣe kan mínú wípé hmm, ẹkùn ìlà oòrùn gúúsù ilẹ̀ wa òun ló lẹ́tọ̀ọ́ láti fa ààrẹ tó kọkalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ abia òun ló sọ̀rọ̀ nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ìpàdé lóbìnrin ìpàdé lẹ́gbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa gẹ́gẹ́ bí ó ṣe ṣí payá rẹ̀ lójú òpó facebook rẹ̀ lọ́jọ́bọ̀ ó wá jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí o ẹgbẹ́ òṣèlú tiwọn wọ́n ti fi wọ́n ti jẹ́ kó di mọ̀ pé ẹkùn ìlà oòrùn gúúsù níbẹ̀ òun ni àwọn adíje ọlọ́kan òjọ̀kan yóò ti wá ó wá jẹ́ kó di mọ̀ pé èmi ní tèmi mo tó gbangba sùn lọ́yẹ̀ mo kọjá kà sí àrà tá a bá ń sọ nípa àwọn tí wọ́n lè tí wọ́n kájú òṣùwọ̀n láti lè di ipò ààrẹ mú ṣùgbọ́n mi ò fẹ́ sọ wípé ohun tó bá máa gbà òun ni máa fún un tàbí kí n fi tìpá kí n fi wá agbára ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí ló wà àsìkò tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ wákà tí àwọn obìnrin ń dá wákà òṣèlú ni wákà kan ni a bá pàdé nínú ìwé ìròyìn punch ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2023 àwọn ọmọ ẹgbẹ́ kan tí a mọ̀ sí national coalition of women for ọ̀ṣínbàjò ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé igbákejì ààrẹ yomi ọ̀ṣínbàjò ni ó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn díẹ̀ lórílẹ̀‐èdè yìí tí wọ́n ní èròǹgbà láti díje fún ipò ààrẹ tó jẹ́ pé wọn ò nílò àǹfààní tí wọ́n bá di ààrẹ láti fi kó ọrọ̀ jọ òní fún ìdí èyí àwọn obìnrin àwọn ti pinnu Yẹmí Ọ̀ṣínbàjò ni àwọn máa wà lẹ́yìn ẹ̀ ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ náà Rábì Dáúdà ni ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí lọ́jọ́rú àná lákòókò tó ń bá àwọn oníròyìn ṣèpàdé pọ̀ nílùú Àbújá ó ní Ọ̀ṣínbàjò ni àwọn rí wípé ó jẹ́ olóòótọ́ lákòókò yìí tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lè dìbò fún tó yẹ pé tó bá di ààrẹ gbogbo ohun tí à ń fẹ́ ló máa tó wà lọ́wọ́ wọn wá ké sí ààrẹ muhammadu buhari wípé bọ́mọ ẹni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì igbákejì ẹ̀ tó jẹ́ olóòótọ́ rèé kó dákundábọ̀ kó ṣe àtìlẹyìn fún kó lè bọ́ sípò nígbà tí sáà tiẹ̀ tó bá kẹnu ẹ̀mú ìwé ìròyìn punch fún èyí tó kúrò yìí náà. wọ̀nyí ni àwọn ohun tí màá ṣe tí n bá di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tinubu ló wí bẹ́ẹ̀ wọ́n ní ọ̀kan lára wọn tí wọ́n ń dà níyàn láti díje dupò rẹ̀ lábẹ́ àti bàbá ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC Bọ́lá Tinubu ló ti ṣípayá ọ̀kan lára àwọn ogun lọ́gàn kan tó fẹ́ ṣe bí wọ́n bá lè dìbò yàn láti di ààrẹ lọ́dún 2023 Tinubu ló jẹ́ kó di mímọ̀ pé ìṣàkóso òun ó ti pa ó ti kún o ó ti ṣètò sílẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ láti san owó wáyẹ́ẹ̀kì gbogbo àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀ nàìjíríà láì taro ibi tí wọ́n ti wá ẹyẹ tó ṣù wọ́n àbí agbègbè eléyìí tí wọ́n ti wá tòun ti ẹ̀yà tinubu ló sọ̀rọ̀ yìí nígbà tó ń bá wọn olóyè kọrin tó jẹ́ obìnrin nínú ẹgbẹ́ òṣèlú apc tó ń bá wọn sọ̀rọ̀ tí fọ́nrán àkáwò náà tó sì ń fẹ́ kiri ó wá jẹ́ kó di mímọ́ wípé láì ní fọ̀tápè láì ní ṣètè lẹ́ṣọ̀ọ́ ṣe rí àwọn ọmọ yín tí ń bẹ nílé ẹ̀kọ́ girama ìdánwò wáyẹ́ẹ̀kì owó rẹ̀ àwa lásán lábíà sí abí àwọn òbí ọmọ náà bó ti ṣeun eléyìí kó jẹ́ pé kò làkúṣàgbé òun ni wọ́n tó a ò ní fi ọwọ́ rọ ẹnikẹ́ni tì sẹ́yìn gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó òun ló tún jẹ́ kó dìbò pé òun ti mú ìpinnu eléyìí ní báyìí o ìdí pàtàkì náà tóun tún ń ṣe kọ́nságbami eré ìje láti bọ́ sípò ààrẹ òun ni láti ilé iṣẹ́ àṣekúdórógbó tó ń bá owó èèyàn fíra láti ilé wọ̀gbẹ́ Tinubu ló wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn obìnrin wípé kí wọ́n rí dájú wípé wọ́n dúró ṣọ̀ṣọ̀m kí wọ́n sì gbárùkù ti ẹgbẹ́ òṣèlú APC níbi ètò ìpàgọ́ àpapọ̀ yíyan ọmọ oyè eléyìí tí wọ́n fẹ́ ṣe lásìkò yìí ìròyìn yẹn ló ń pariwo obìnrin ibo nínú ìwé ìròyìn The Punch nínú ìwé ìròyìn daily post láti bá ìròyìn yìí pàdé pé ọ̀rọ̀ ta ni yóò di gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ó ti fẹ́ tú ẹbí adeleke ká báyìí gẹ́gẹ́ bí aṣíkà aṣòfin àgbà adémọ́lá adeleke àti délé adeleke àwọn méjèèjì ni wọ́n ti yàn ẹ̀ tí wọ́n sì yàn kànkàn wípé wọ́n lè díje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú people's democratic party gẹ́gẹ́ bí aṣíkà àwọn mọ̀lẹ́bí méjì yìí náà pẹ̀lú àwọn mẹ́fà èyí tí wọ́n ní èròǹgbà láti díje fún ipò gómìnà nínú ètò ìdìbò láti yan gómìnà tuntun ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún yìí ní ìpínlẹ̀ ọ̀ṣun àríkà wípé ìgbìmọ̀ èyí tí alága ìgbìmọ̀ èyí tí ẹgbẹ́ òṣèlú pdp gbé kalẹ̀ láti wo ọmọ oyè láti wo àwọn tó ní èròǹgbà láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí tí mohammed adókè tó léwájú fún ló ti sọ pé àti délé àti adémọlá àwọn méjèèjì ni wọ́n ní ẹ̀tọ́ láti gbé àpótí láti jìjàdù fún jíjẹ́ ọmọ òye fún ẹgbẹ́ òṣèlú pdp àríròyìn náà kà síwájú sí wípé ọ̀rọ̀ ọmọ òye ọ̀rọ̀ ní èròǹgbà tí láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun èyí tí délé níyì ló ti dá họ́wòhọ́wò sílẹ̀ nínú ẹbí adeleke nítorí pé délé yìí òun ló dúró bí aṣojú fún adémọlá lọ́dọ̀ àjọ inec nínú ètò ìdìbò tí wọ́n fi yan gómìnà kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́dún 2018 délé ló kọ́ dàbí ẹni pé àbí ọ̀rọ̀ àhesọ ni ipò fẹ́ ṣe gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun àyàfìgbà tí ó kówó jáde lápò tó sì gba fọ́ọ̀mù èmi náà fẹ́ díje fún ipò gómìnà fọ́ọ̀mù olówó tùlùtùlù tó jẹ́ mílíọ̀nù mọ́kànlélógún náírà ní oṣù kejìlá ọdún tó kọjá ló gba fọ́ọ̀mù tó sì darapọ̀ mọ́ àwọn èèyàn tó ní èròǹgbà láti díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ìwé ìròyìn daily post tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé ọ̀sẹ̀ tó kọjá rèé tí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido ìyẹn ọmọ akọrin mákìyàn ni pẹ̀lú ìbátan rẹ̀ Délé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ kò gbákùngbé ọ̀rọ̀ ṣọwọ́ síra wọn gbajúgbajà òǹkọrin mákìyàn náà Davido ló kọjá sórí ojú òpó túta rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun tó sì ń kìlọ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wípé kí wọ́n ṣọ́ra fún Délé o ikú ń bọ́mọ rìn ọmọ òfurani ẹ mú ìwé ìròyìn Daily Post kẹ́ lè ìròyìn tó kù. ìròyìn etí ọba lé etí ọba lókòrè e láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà. alájẹ ó ṣáfẹ́tì ìgorí ogun nínú orin ìyìn lóòrù àti sílà gba ìtúsílẹ̀ nínú túbú ọlọ́run tún máa jẹ́wọ́ ara ẹ̀ bẹ́ẹ̀ níbi àkànṣe ìyìn ọlọ́jọ́ mẹ́ta sí ìjọ the redeemed christian church of god ogun province sixteen gbé kalẹ̀ níbi tí agbára ìyìn yóò ti máa wó gbogbo ní jẹ́ríkò ayé rẹ palẹ̀ fún ọ ní òmìnira kúrò nínú èdè gbogbo tí ò bítíbitì iṣẹ́ ìyanu yóò sì máa ti pàṣẹ ìyìn ìṣẹ̀lẹ̀ ìyìn tó ga praise làkòrí ẹ̀ ó máa wáyé ní friday twenty one títí di sunday twenty three january twenty twenty two bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ administration by RCCG, Ogun Province 16 Choir, Perfected Praise, and More Precious Group Gospel Band. Pastor J.O. Ayodele, the pastor in charge, Ogun Province 16. Pastor Enoch Adeboye, the general overseer. RCCG, Ogun Province 16 headquarters 1, 24 and 26. Abiodun Adeyi Street, Ibara Austin Estate, Abeokuta. Jésù Lolúwa. Here is the list of excuses that will no longer be accepted eh otajigbe eh abeg eh abeg eh, give me your hotspot i want my data but this one too much please could you put your wi-fi on i'm out of data and the recharge card seller has closed oh i would have recharged though but i can't find my wallet <laughs> Please, I've got cramps and I can't get up. Can you share your hotspots? Oh no! Don't know where my internet token is and I need to quickly buy data. Please, could you share your hotspot till I find it? Hey, Jumbo, I will buy data, but that recharge card seller need to ever get change. How good one? Now there's really no excuse to ever be out of data with Globe Borrow Me Data. Dial star 321 hash to borrow data now and pay later. I beg, I share your hotspot. This rain bahad. Make thunder no go fireman. the <laughs> largest data network, Glow, Grandmasters of Data. Are you willing to attain the peak of your career? Crescent University Abeokuta Business School is the right place for you. Crescent University Abeokuta Business School is enriched with ultra-modern facilities, erudite faculty members, and flexible lecture halls. Join admissions for the 2021-2022 academic session for the MBA and MSc Business Administration classes and many more. Contact us today at Serki Fadari Plaza, Kilometer 2, Kobakwe Road, Shagamu Abeokuta Expressway, Okemos Abeokuta. Call 0703 three zero seven zero eight three six seven zero eight zero six five seven four zero one nine three or visit our website at www.abs.cuab.edu.ng Abeokuta Business School Elevating Industry Professional. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí tó ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ kì í da kó má lésì ọ̀rọ̀ kì í sí kùdíẹ̀ káàtó kó má lésì ìròyìn ẹ̀rì o tó ń jẹ́ kó di mímọ̀ yìí pé àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa inec yìí fèsì padà fún tinubu pẹ̀lú àlàyé pé àwọn káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tí wọ́n ti forúkọ o wọ́n ń wípé àjọ elétò ìdìbò àpapọ̀ ilẹ̀ wa inec ló ti fèsì padà sí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n sọ pé ó jáde ní gbòòrò ẹnu olóyè kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc aṣíwájú bọ́lá tinubu tó ń jẹ́ kó di mímọ̀ pé àwọn káàdì ìdìbò ọjọ́ ti lọ lórí wọn ó ti expire tinubu ló sọ̀rọ̀ náà nígbà tó ń bá wọn olórí ẹgbẹ́ obìnrin sọ̀rọ̀ ní ti ẹgbẹ́ òṣèlú apc eléyìí tó ṣàbẹ̀wò sí nílùú àbújá lọ́jọ́ ìṣẹ́gun gómìnà tẹ́ Sel ri ni bele konom ló tún kàn mí nù wípé òǹkà yàwó èèyàn eléyìí tó ní àmúyẹ láti dìbò òun ló ti já wálẹ̀ jọjọ nígbà tó wá ń fèsì olùdámọ̀ràn pàtàkì fún alága àjọ inec ọ̀jọ̀gbọ́n bọ́ládé eyínlá òun ló sọ̀rọ̀ wípé gbogbo àwọn káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tá a ti ṣètò ìforúkọsílẹ̀ lórí rẹ̀ ṣáájú àkókò yìí òun ni dìgbì òun ni wọ́n ṣì wà kò yí gìn kò yẹ kó gbò gẹ́gẹ́ bó ṣe wá fi ọ̀rọ̀ àmọ̀ràn ṣọwọ́ sí gbogbo àwọn èèyàn tí wọ́n ti fi orúkọ sílẹ̀ láti gba káàdì ìdìbò alálòpẹ́ ṣáájú àkókò yìí wípé kí wọ́n má ṣètò ìforúkọsílẹ̀ lẹ́ẹ̀mejì ó jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu Bọ́lá Tinubu náà ó jẹ́ ròyìn eléyìí tí kò jẹ́ ojúlówó torí pé gbogbo àwọn káàdì ìdìbò alálòpẹ́ eléyìí tí àwọn ti fi síta ṣáájú àkókò yìí kó tó di pé ètò ìdìbò tó kọjá gan ó tiẹ̀ wáyé odidi gbí ló ṣì kò yingin òun náà la sì máa máa lò lọ ìwé ìròyìn punch níbẹ̀ lẹ́tí máa rí kà. nínú ìwé ìròyìn nigerian gateway láti bá àkọlé yìí pàdé ìṣáájú ètò ìdìbò láti yan ààrẹ lọ́dún two thousand and twenty-three ìdí tí mo fi gbàgbọ́ wípé màá borí ìbò tinubu ló sọ bẹ́ẹ̀ aṣíwájú bọ́lá tinubu tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ló ti jẹ́ kó di mímọ̀ wípé òun ní ìgbàgbọ́ wípé òun ni òun yóò borí ètò ìdìbò sípò ààrẹ lọ́dún 2023 tinubu èyí tó jẹ́ ọ̀kan lára àwọn èèyàn tó ní èròǹgbà láti díje fún ipò ààrẹ tó sì ti sọ ní gbangba wálíà wípé kí tolórí tẹlẹ́mù gbọ́ o òun fẹ́ gbé àpótí láti díje fún ipò ààrẹ tinubu ní gbogbo ìpèníjà tó bá òun kó dìde ni òun ti ní ìgbáradì fún torí pé ayé yìí gan ó kún fún ìpèníjà ẹni tó sì fẹ́ tẹ̀síwájú tó fẹ́ ṣeré nínú ayé ó gbọ́dọ̀ palẹ̀mọ́ ọkàn rẹ̀ láti dojúkọ ìpèníjà òní òun sì mọ̀ pé gbogbo ìpèníjà náà ni yóò dàbí òkúta tí yóò gbé òun débi gíga tí òun lọ ìwé ìròyìn nigerian gateway ló sì kọ ròyìn náà. ẹgbẹ́ òṣèlú pdp ló gbọ́dọ̀ fa ààrẹ tó kàn kalẹ̀ o fáyọ̀ṣe ló wí bẹ́ẹ̀ wọ́n ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkìtì ayọ̀ fáyọ̀ṣe ló ti jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú tó ń léwájú láàrin àwọn ẹgbẹ́ alátakò lásìkò yìí ìyẹn ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp òun ló gbọ́dọ̀ fa ààrẹ tó kàn kalẹ̀ eléyìí ló sọ gẹ́gẹ́ bó ṣe ń jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú ti wà ó ní jọ́bọ̀jọ́bọ̀ lápá ó ní gbogbo àmúyẹ eléyìí tí wọ́n ń béèrè láti lè fa ààrẹ kalẹ̀ lọ́dún 2023 fáyọ̀ṣe ló sọ eléyìí níbi ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan táwọn akọ̀ròyìn tí wọ́n tọpinpin rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ ló ní ṣàkátàpàrà tí àgbà ń sítọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú PDP ọ̀dọ̀ wọn ní ààrẹ tó kàn ibẹ̀ ló gbọ́dọ̀ ti jáde wá torí pé ní báyìí kódà ìbò kan ṣo tó kéré jù ẹgbẹ́ òṣèlú APC kò lè rí bẹ́ẹ̀ bá mọ̀ ìṣàkóso tó wà lóde báyìí wọn ti pàdánù gbogbo àwọn ohun tí wọn lè lò láti lè fi túkọ̀ orílẹ̀-èdè ìdè èbúté ògo torí pé èébì ń pàwọ́ èèyàn wọn sì wá ń ṣe pé àwọn ń ṣe àrọ́dárọ́dà ìrẹsì kan fáyọ̀ṣe òun ló gbóṣùbàrà fún alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú pdp iyotie ayu eléyìí tó jẹ́ kó dimọ̀ pé bàbá náà ó ti fìwà kọ́ṣẹ́mọṣẹ́ ìwà àgbà májèlú bàjẹ́ ó ti fi sójúṣe torí pé kí ni bàbá náà ṣe bàbá ọ̀hún ló ti ké sí gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú pdp wípé kẹ́nikẹ́ni má wá sílé mi láti máa wá lọ́bì onílàtẹ̀yìnwá àwọn kan á máa wá á máa wá dọ̀bálẹ̀ pé bàbá ọmọ wa lélẹ́yìí ẹ bá wa fi síbẹ̀ ẹ jẹ́ kó ṣe é ó ní bàbá náà kò ṣọṣọ irúfẹ́ ìwà eléyìí kò ṣọṣọrò ẹni tó bá ti ní àmúyẹ eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń béèrè fún torílẹ̀-èdè nàìjíríà tó nílò lásìkò yìí òun ni wọ́n máa fà kalẹ̀ ìwé ìròyìn punch níbẹ̀ ló wà lórí bí wọ́n ṣe kéde èròǹgbà wọn láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 Ohanaeze ṣe gbére fún Ayim Umahi wọ́n sì rọ Ugwuanyi àti àwọn tó kù kí àwọn náà sọ̀rọ̀ akínjáde òun ni àkọlé ìròyìn yẹn tó wà nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí aṣíkà ẹgbẹ́ Ohanaeze Ndigbo ẹ̀ka ti àwọn ọ̀dọ́ ni wọ́n ti gbé òṣùbà káre fún àwọn ọmọ ẹ̀yà Ìgbò kan èyí tí wọ́n ti gbé ìgbésẹ̀ akin bí wọ́n ṣe kéde èròǹgbà wọn láti díje fún ipò ààrẹ lọ́dún 2023 ìwé ìròyìn Daily Post tó jábọ̀ ìròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé ẹni tó jẹ́ ọ̀gá àgbà pátá fún Ohanaeze Ndigbo Youth Council, Youth Council Worldwide Mazi Oko Inabuke àti akọ̀wé àgbà comrade Obinna Achoye ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn olóṣèlú kan ti gbé ní ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè yìí ló ń pè fún àtìlẹyìn tó gbópọn bí ẹ ò bá gbàgbé ẹ̀yin olùgbọ́ wa gómìnà Dave Umahi ti ìpínlẹ̀ Ebonyi àti aṣòfin àgbà Orji Uso Kalu ni wọ́n ti fi èròǹgbà wọn hàn wípé àwọn nífẹ̀ẹ́ láti díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè yìí àwọn méjèèjì ló sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC bákan náà ẹnìkan tó ti fìgbà kan rí jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ lórílẹ̀ nàìjíríà aṣòfin àgbà ayim pius ayim ti ẹgbẹ́ òṣèlú people's democratic party náà ti kéde èròǹgbà tiẹ̀ náà wípé ipò ààrẹ yẹn òun ni ipò tó kàn tí òun fẹ́ díje fún ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Daily Post. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí lẹ́ka ètò ààbò iléeṣẹ́ ọlọ́pàá ń lo ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde láti gbógun ti ìpèníjà tó ń kojú ètò ààbò ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn the punch wọ́n ní ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá nílẹ̀ wa Usman Alkali Baba ló ti jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ló ti ń ṣàmúlò àwọn ìmọ̀ ẹ̀rọ ti gbà lóde pele tó ń kojú ètò ààbò bí ọ̀rọ̀ ìjínigbé àti gbígbésùmọ̀mí lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ẹ̀ka náà eléyìí ẹ̀ka kan tó rí sí ọ̀rọ̀ orí omi níléeṣẹ́ ọlọ́pàá ó ní àgbéǹde ó tún ti dé báyẹn padà bákan náà ẹ̀ka kan tó ń rí sí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ ti gbàlódé àti ẹ̀ka tó ń lo àwọn ohun èlò ìtọpinpin lójú òfurufú ó ní gbogbo wọn báyìí ó ní wọ́n ti padà dé o níléeṣẹ́ ọlọ́pàá ọ̀gá àgbà pátá fáwọn ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Akwa Ibom uniform fún ìfilọ́lẹ̀ ikọ̀ aramanda kan eléyìí tó wà ní ìpínlẹ̀ náà ló ṣípayá ọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ikọ̀ apánà sí abia nílùú uyo ó wá jẹ́ kó ti mọ̀ wípé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá wọn ti mọ dàbídàbí báyìí o nípa ti ọ̀rọ̀ ètò ààbò torí pé a kì í ṣe ẹ̀kọ́ lọ́mọ mẹ́ta wípé kó tọrùn ọmọ ṣe ní báyìí gbogbo ti fún tẹ̀dọ̀ ọgbọ́n àyíníkẹ àyínípadà tí àwọn ọ̀bàyéjẹ́ náà tí wọ́n ń lò gbogbo rẹ̀ làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá o ni wọ́n ti mọ̀ báyìí tó sì jẹ́ pé láìpẹ́ láì tìnà gbogbo ìwà ìbàjẹ́ ìjínigbé àwọn ìjínigbé pamọ́bìnrin owó gbígbésùmọ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò di àfihàn tegun alárinfiṣọ lóde ọ̀yọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ìwé ìròyìn the punch níbẹ̀ ni wọ́n pàǹtẹ̀tì ẹ̀ sí. ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹja polówó ọjà ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadíẹ̀ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu ààyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. torí pé ayé ọ. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi orúkọ tèmi ni ẹnjìnìà Tosin Shitu aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Design Bricks Homes and Property mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa nílé lóko tẹ̀ ń bá wa ralẹ̀ ìwọ ọmọlúwàbí wa tí a fi ń ta ilẹ̀ fún kò yẹ síbẹ̀ o ọlọ́run jẹ́ kí a máa gbèrú sí àdẹ́pẹ́ fúnra wa. àmín ilẹ̀ rírà ti dìrọ̀rùn Design Bricks Homes and Property lóní kó wá ṣàlùbáríkà ilé kíkọ́ kíwọ náà kúrò lẹ́gbẹ̀ẹ́ mìrẹ́ǹtì kó di design bricks homes and property. wọ́n gbà kéèyàn máa sanwó lẹ̀ díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ látòrí five thousand sókè. wọ́n fún yàn ní blọ́ọ̀kù àti sámẹ́ǹtì téèyàn fi kọ́kọ́ bẹ̀rẹ̀ foundation náà. kódà tó fi mọ́ red copy sọ́fì lọ́fẹ̀ẹ́ àti pabambari ti free roofing ìyẹn bíbánikanlé ẹni lọ́fẹ̀ẹ́. ìgbà ọ̀tun lóde yìí o ìwọ náà tètè kàn sí wọn láti ra lẹ̀ láwọn ẹ́sítéètì wọn tó wà ń bàdàn Abẹ́òkúta Ṣàgámù Mòwe àti Níjẹ̀bú ìwọ sá ti pè wọ́n sórí aago wọn. zero seven zero three four zero seven one five four seven zero seven zero three four zero seven one five four seven seven. àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. olùwà bẹ́ẹ̀ni náà ṣe lọ́dún yìí o. ìgbìmọ̀ ìsọjí ìta gbangba wòlíì ní ìlú pẹ̀lú àjọṣepọ̀ Christian Association of Nigeria kan nípínlẹ̀ Ògùn. ìsọjí ìta gbangba ọlọ́jọ́ márùn-ún la gbé kalẹ̀ sílùú Abẹ́òkúta o. kí wọ́n má la àmì Nigeria for Christ la pé àkórí ẹ̀. níbi tí àwọn àdúrà kìmbàkìmbà tó máa ń fọ́ àtìpó sàtánì wẹ́lẹ́wẹ́lẹ́ yóò ti máa lọ rìn. ogun aṣẹ ìdáǹdè ọ̀nà àbáyọ ìtúsílẹ̀ ìgbàlá aṣẹlẹ̀ àtàwọn àsọtẹ́lẹ̀ wòlíì tẹ̀yìn agbátá kọ. níb ìsọjí ìta gbangba ọlọ́jọ́ márùn-ún gbáko ni o. pẹ̀lú àwọn ikọ̀ àti ríjú ọlọ́run tí agbára ṣẹ́ ìránṣẹ́ wọn gàgàrà ló ti máa fi àwọn èkì èkì àdúrà túnde jáde. bishop akin akinsanya kan chairman ogun state bishop prophet dr f obamise pẹ̀lú apostle otaru pfn chairman ogun state bẹ̀rẹ̀ láti ọjọ́ wednesday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n lọ́dí ọjọ́ sunday ọgbọ̀n ọjọ́ oṣù kínní ọdún tá a wà yìí twenty six to thirty january twenty twenty two láago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kọ̀ọ̀kan ní gbangba gbalasa àfin akẹ́ nílùú abẹ́òkúta ni ó ti wáyé o ìsọjí ìta gbangba nàìjíríà for Christ. Ìsọjí yàrá mi lù títí. káàbọ̀ padà sórí ìròyìn èyí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. ìròyìn tí a fi ń tẹ̀síwájú la bá pàdé nínú ìwé ìròyìn pemphucin lábẹ́ àkọlé tó kà báyìí wípé olóṣèlú tó bá mọ ẹran ẹ̀ nínú àwo yóò ná ìná àpà ọ̀ṣọ́bà ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣèkà ìròyìn náà síwájú sí gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ògùn olóyè olùṣègùn ọ̀ṣọ́bà ti ṣe àlàyé wípé olóṣèlú tó bá mọ ẹran ẹ̀ nínú nínú àwo yóò ná iná àpà yóò sì ra oríṣiríṣi irọ́ tí wọ́n bá tà fún nítorí pé lára òṣèlú òun ni ó wà torí pé eyín tẹ́ rí yẹn ara àjà ló wà ìwé ìròyìn pen pushing tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ wípé ọ̀ṣọ́bà sọ̀rọ̀ náà di mímọ̀ lọ́jọ́rú àná níbi lákòókò tó ń sọ̀rọ̀ níbi ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n porúkọ rẹ̀ ní colours of perception Perception èyí tí ẹnìkan tó fìgbà kan rí jẹ́ akọ̀wé ìròyìn fún ọ̀ṣọ́ba olóyè káyọ̀dé ọdún arò èyí tó kọ ní ayẹyẹ náà tó wáyé ní ilé ìkówèésíkà tí wọ́n sọ lórúkọ olúṣẹ́gun ọbásanjọ́ nílùú abẹ́òkúta ìwé ìròyìn pen pushing ló kọ̀rọ̀ yẹn nínú ìwé ìròyìn daily post láti rí ìròyìn kan tó ṣe légbè lẹ́yìn ìròyìn náà lábẹ́ àkọlé tó kà báyìí wípé wọ́n yí ìbò mi lọ́dún 2023 bí mo ṣe náà kí àìmọye owó náírà ọ̀ṣọ́bà ló sọ bẹ́ẹ̀ gómìnà nígbà kan rí ní ìpínlẹ̀ Ògùn olóyè Olúṣẹ́gun ọ̀ṣọ́bà ti ṣe àlàyé lórí bí wọ́n ṣe yí ìbò rẹ̀ lọ́dún 2023 lákòókò tó tún dìbò láti padà sí ipò náà ọ̀ṣọ́bà ṣe àlàyé wípé olóbó kan ti tẹ òun lọ́wọ́ wípé wọ́n ti kọ èsì ìdìbò náà sílẹ̀ kí òun má ṣòpò sọ pé òun tún ń dìbò olúwo ìlú ọ̀bà ọkọ̀ dẹ́rìnsọ́lá ní òun ṣèlérí wípé lábẹ́ bó tilẹ̀ òun kórí òun yóò dé ojú ọ̀gbagadè òun yóò sì di ìbò náà àná ni ọ̀ṣọ́bà sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ìfilọ́lẹ̀ ìwé àti ọjọ́ bíi ọgọ́ta ọdún fún ti ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn yẹn nígbà tó wà nípò gómìnà ìyẹn olóyè káyọ̀dé ọdún arò ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn daily post. nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ uniport mẹ́rin eléyìí tí wọ́n jí gbé ti rí ìtúsílẹ̀ gbà àríkà ń bẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rin ti ilé ẹ̀kọ́ university of port harcourt tí wọ́n táwọn ajínigbé palẹ̀ ẹ̀rọ mọ́ lópin ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ti rí ìtúsílẹ̀ gbà ìròyìn ló ń jẹ́ kó dimọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ń bọ̀ láti agbègbè kan tí wọ́n pe ní ahoada ní ìpínlẹ̀ rivers kó tó di pé àwọn ajínigbé wọ́n ṣòro bíi agbọ́n fún wọn ìròyìn jẹ́ kó di mọ̀ wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà wọ́n lórí ọ̀fẹ́ o láti mórí bọ́ kúrò lákòlò àwọn ajínigbé lówùúrọ̀ ọjọ́rú àná nígbà tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n tún lọ yabo àwọn ajínigbé náà ní wọn agbẹnusọ iléeṣẹ́ ilé ẹ̀kọ́ náà Sam Pẹ́nu nígbà tó ń fi di ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ló jẹ́ kó dìmọ̀ pé ní báyìí o àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ti padà sọ́dọ̀ mọ̀lẹ́bí kó wá àwọn gbogbo ìwé ìròyìn Punch níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn pen pushing níbẹ̀ láti kà pé ìjọba ìpínlẹ̀ Ògùn ti fi ojú àánú wo àwọn ẹlẹ́wọ̀n ogún jákèjádò ìpínlẹ̀ Ògùn nígbà tí wọ́n tú àwọn ẹlẹ́wọ̀n mẹ́wàá sílẹ̀ ní ibùdó àtúnṣe tó wà nílùú Àbẹ́òkúta àwọn méjì níjẹ̀bú òde méje láti ìlàró àti ọ̀kan láti ibùdó àtúnṣe tó wà ní ìlú Ìṣàgámù olórí onídàájọ́ nílẹ̀ wa ní ìpínlẹ̀ yìí onídàájọ́ Mosúnmọ́lá Dípẹ̀ Olú ló sọ èyí di mímọ̀ lákòókò tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Abẹ́òkúta ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn pen pushing. ìròyìn etí ọba lé etí ọba lókòrè láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹgbẹ́lẹ́ yìí ẹ̀ wò special season. ẹ̀hẹ́n àwọn kan wà lórílẹ̀‐èdè yìí tó ń kojú nǹkan tá à ń pè ní sweet palava ìdààmú dídùn bí akin tí ń rò bóyá kó òun wọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun òun kalẹ̀ sápọ̀ ọ̀tún nínú ọgbà alẹ́ òun ìdààmú báyọ̀ ń diẹ̀ ni bóyá kó òun fi kọ́kọ́rọ́ tẹ̀ ẹ̀rọ amúnáwá tuntun òun tàbí kó òun fi rìmọ́ọ̀tì ìparọ́rọ́ tẹ̀ ẹ́ ah, <laughs> bákan náà ní fúnkẹ́ tí ń sí ẹ̀rọ amómi tuntun rẹ̀ lọ́bọ̀ léraléra kí ló lè fàrú èyí glow joy unlimited extravaganza ló tó bẹ́ẹ̀. Ah, Uh-uh. tí ìwé náà bá fẹ́ ní ìrírí sweet palava ìdààmú dídùn tirẹ̀ pé star six one one ash kó o sì rìsáàjì iye tó tó five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ láti kópa nínú glow joy unlimited extravaganza yìí oríṣiríṣi ẹ̀bùn tó lé ọ̀kẹ́ márùndínlọ́gbọ̀n five hundred thousand ló wà nílẹ̀ fún jíjẹ láwọn bíi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ agẹ́rẹ́ ẹ̀rọ amúnáwá ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ amómitutù àtọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn alárinrin mìíràn bẹ̀rẹ̀ sí rìsáàjì báyìí báyìí kó o lè jẹ̀bùn àdéhùn àtàsọ̀tẹ́lẹ̀ wàṣà o glow Joy Unlimited. méje láàrin wákàtí méje ọlọ́run sàmúlò àlọ́ agbára. akọlù kọgbà ẹ̀rí pẹ̀lú láàrin wákàtí méje pẹ̀lú méje. ti CAC Grace of Mercy outreach ni ọlọ́run pàṣẹ ìpàdé àgbà. I fún o. gbogbo èèyàn tó bá fara hàn. yóò máa sọ̀rọ̀ ẹ̀rí ìpàdé yìí. lọ́jọ́ sátọ̀dẹ̀ twenty second january. látago mẹ́jọ òwúrọ̀ nínú àdúrà yóò ti máa jò. sunday ọjọ́ kẹta mọ́kànlélógún ní òwúrọ̀ àánú ọjọ́ sinmi ọ̀sẹ̀ láti mẹ́fà ìdájí. ọ̀pọ̀ wòlíì bá jẹ̀mú pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi akíntúndé ìlàjà ọlọ́run sọ bẹ́ẹ̀. àràǹbádà tún olúwa ló ní bísí sarah praise pẹ̀lú àyàn jésù ní ọlọ́run yóò máa lò pẹ̀lú prọfẹ̀tà yẹbi ọ̀kì prọfẹ̀sà olúwalú adámímógó máa sọ̀rọ̀ àṣẹ sọ́yé gbogbo èèyàn csc grace of mercy prayer mountain tó wà ní conference hotel láàrin lion club building civil defence training school state bacteria òkè mọ́sán abẹ́òkúta ẹ̀rí ìpàdé. káàbọ̀ padà sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta kàròyìn. irú ìrònú ìborùn àwọn tọkọtaya kan rèé oyèdélé joseph àti ìyàwó ẹ̀ elizabeth joseph ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun ti tẹ̀ lórí ẹ̀sùn wípé wọ́n lọ fún àwọn jàǹdùkú lówó láti lọ lu olùkọ́ kan èyí tí ó bá ọmọ wí fún ìwàkuwà tó hù nílé ẹ̀kọ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ẹni tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé ṣe ni àwọn lọ́kọláya náà ni wọ́n ya wọ ilé ẹ̀kọ́ Tóyọ̀ high school tó wà ní abúlé rẹ̀ níjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìlú Adó-Odò tí wọ́n sì kó jàǹdùkú dání tí wọ́n lọ lu olùkọ́ kan ní àlùbami ìyẹn olùkọ́ tí wọ́n porúkọ rẹ̀ ní Abel Thomas àwọn òbí ọmọ yìí pẹ̀lú àwọn jàǹdùkú lákà wípé wọ́n ya wọ ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì lu olùkọ́ yìí bíi màálù tó kọ̀gùn sí fúlàní nítorí pé ó bá ọmọ wọn wí joshua joseph tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìpele ss3 nílé ẹ̀kọ́ náà látàrí wípé ó hùwàkuwà ọkùnrin náà lákà òun àti ìyàwó ẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá ti bàbá yìí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Bánkọ́lé ti jẹ́ kó di mímọ̀ wípé kán má rosẹ̀ kí wọ́n tètè gbé ẹjọ́ náà kó di wọ̀ níwájú ilé ẹjọ́ ìwé ìròyìn pen pushing ló sì kọ ìròyìn náà. òun náà la fẹ́ máa fi káàdì ẹ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tójú òpó Facebook pátápátá gbogbo yín la ọpẹ́ pàtàkì lọ́wọ́ fọlárin ọlá ọmọ ká tó máa lọ ọmọ bàbá tíṣà o. mo ń jẹ́. ìgbé á kọ́kọ́ fò ó dá torí pa ti rẹ̀ ta ló ń tọ̀hún. àní ìgbé máa kọ́kọ́ fò ó dá torí pa ti rẹ̀ ta ni. ẹni lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ tó lọ mm. ṣáàjì fóònù mm. tán lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ tó ń eh. one percent ló wà. ṣé <laughs> bó sì bá fóònù ẹ̀. <laughs> <laughs> tó bá dìbẹ̀ tó bá bá fóònù kọ́ <laughs> ìyẹn òun ṣe gbé <laughs> oníkànga o kó máa rọ́jú àsìkò ní gbogbo nǹkan ta ló nítọ̀hún àní kó máa rọ́jú àsìkò ní gbogbo nǹkan ara ọ̀run wo ó ní tíì tútù tó nájà òun ò tà lásìkò ọyẹ mo máa rọjú ọyẹ máa tó padà sí tó ti wá. àpadà àtúpadà sásìkò ooru ẹ pàdé àwọn ọkọ mi bó bá tún di lọ́la èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀ngbẹ èdè ó yá nìbàdàn aago méjì lọ́sàn-án òní ẹjẹ́ àpàdé lórí ètò àṣírí ìlera pẹ̀lú adéyínká adégbètẹ́ títí ìgbà náà adéyínká adégbètẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà òní á sàn wá o. ó kilẹ̀ falafala. ìdẹ́gbẹ̀gbẹ̀ rédíò. gbọ́ bó tó ṣe ti bí ìwúfà. 107.9 FM. lábẹ́ olúmọ ó ṣe dáadáa gan. ara lẹ ní sweet estate ooo ẹ wá ara lẹ ní sweet estate kẹdùn ní ilé ooo gbogbo ìlú abẹ́òkúta máa mì tìtìtì lọ́jọ́ tuesday january twenty five lọ́jọ́ tí sweet estate àfìmọ́re hàn fún gbogbo àwọn tó dúró tì í láti ìpilẹ̀ṣẹ̀ wa àwọn tó dúró ti iléeṣẹ́ sweet estate láì yẹsẹ̀ ẹ ṣé o. àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó dúró déédéé ló ti wà ńlẹ̀ rẹpẹtẹ láti fi ṣe kóríyá fún àwọn adúrótini wọ̀nyí sweet estate yà fi ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ ta alhaji ṣẹ̀fíù wàlà ó bàbá oko lọ́rẹ̀ sunday ògúnṣọlá tántálá gba ọkọ̀ lọ́yẹ̀bọ̀ ọ̀gẹ̀nẹ̀ fún àdúrótì pàápàá lásìkò tí sweet estate ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bákan náà ni lọ́ọ̀yà iléeṣẹ́ sweet estate tó ń ṣe ribiribi ni barista káyọ̀dé adérẹ̀mí á gba ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ kan bishop jeremiah okunlọ́lá bàbá eré òwúrọ̀ ti african church solution camp ewang junction wọ́n á gba ọkọ̀ bọ̀gẹ̀nẹ̀ fún àdúrótì àdúrà àtẹ̀yìnwá títí dàsìkò yìí bákan náà ni iléeṣẹ́ tẹlifíṣàn tó jẹ́ tìjọba ìpínlẹ̀ ògùn á gba mọ́tò bọ̀gẹ̀nẹ̀ ìyẹn ogtv yìí fún àtìlẹ́yìn ẹ̀wọ̀n àtẹ̀yìnwá títí di àsìkò yìí tí wọn ò jí ó yingin. ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ ìdúpẹ́ látẹnu aláṣẹ sweet estate fúnra ẹ̀ olóyè olùmídé falọlá. ìgbà tó bá ṣe nínú iṣẹ́ èèyàn kí ẹ náà ṣe nínú iṣẹ́ títì náà tí ó dókítà ṣe fẹ́ làwọ̀ ẹ̀yin náà máa bọ̀ ní ọjọ́ tuesday ní on the twenty fifth sunday ogunṣọlá tantala mo rántí nígbà tẹ wá sílé iṣẹ́ wa tẹ ní ká má sanwó polówó ọjà fóṣù kan nítorí pé àárín oṣù kan yẹn ẹgbẹ̀rún ènìyàn tó ti pààyàn wàá rẹ̀ àníkà fẹ́ iná ní ọkọ̀ bọ̀gì nìkan a ti ṣe ẹ̀kọ́ tẹ́lẹ̀ o àti bí ká ṣe mí OGTV Ogun State Television ẹ̀yin náà kú oríire o gbogbo àwọn programs wà lẹ́nu wa ń cover tẹ̀ ń gbé wa sórí àwòrán gbogbo ipa ibi tẹ́ ń kó nílé iṣẹ́ sí gbogbo ẹ̀ là ń rí nípa ìdí èyí ilé iṣẹ́ wa fi ọkọ̀ bọ̀gì ni wọ́n fi ta ẹ̀yin náà lórí ẹ máa bọ̀ ní solution camp wọ́n ń gbé aago mẹ́wàá lọ́jọ́ Tuesday bẹ́ẹ̀ ni bàbá orí òkè Bishop Jeremiah Okunlọlá àdúrà yín gbà lórí wa ẹ̀yin lẹ jẹ́ bí mentor ń pẹ̀lú àwọn tó ń darí nígbà tí ó dẹ̀ bẹ̀rẹ̀ náà àdúrà yín àti bẹ́ẹ̀ ṣe gbé iléeṣẹ́ náà gẹ̀gẹ̀gẹ̀ tẹ́ ń bá wa sọ fún àwọn èèyàn ní ilẹ̀ yìí lókè òkun ìparí ibi tẹ́yìn náà kó tàà náà wọ́n ti lè ṣe wa tanika fún yín ní ọkọ̀ bọ̀gìnì kan. bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn lọ́ọ̀yà sí wa barista Káyọ̀dé Adérẹ̀mí ẹ dúró tiwa ẹ lọ wájú ẹ lọ sẹ́yìn gbogbo ibi tó jẹ́ ká ẹ yẹ ẹ̀yin náà ni gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbé wa tẹ́ ẹ mọ àwọn èyí àbí tí ìwọ̀n rẹ báyìí wùn yìí tẹ́yin náà fẹ́ wù ú bóyá ẹ̀yin náà wà máa ń jọ yẹn tẹ́ bá wá gbọ́ ẹ̀ wá wò pé kílẹ̀ ẹ̀yin náà lè ṣe pẹ̀lú iléeṣẹ́ yìí tí iléeṣẹ́ yìí náà máa fi wò yín lọ́jọ́ kan tó máa pè yín pé afẹ́fẹ́ yín náà nìkan ẹ máa bọ̀ ní the African Church Solution Camp tó wà ní ewang junction ní ọ̀nà lẹ́mẹ̀ láàdédé aago mẹ́wàá lọ́jọ́ tuesday káwá gbàdúrà ká ṣe thanksgiving sí àwọn ọkọ̀ yìí ká tó gbé fún àwọn tí wọ́n ní wọ́n. bó ṣe wà nìyẹn o Tuesday July twenty five máa kẹjẹgbẹ láago mẹ́wàá àárọ̀ ní bá a ṣe máa ṣèdúpẹ́ ní African Church Solution Camp Ewang Junction níbi tá ó ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn tó dúró ti Sweet Estate láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá ẹ̀yin olólùfẹ́ àtòníbàárà Sweet Estate náà ẹ máa gbẹ̀bùn rẹpẹtẹ bí ẹ̀bùn plọ̀tì ilẹ̀ àǹfààní ilẹ̀ lẹ́dẹ̀wó àtàwọn àǹfààní míì ẹ̀ tún wá gbọ́ o gbogbo ẹ̀yin tẹ̀ ń wáṣẹ́ ẹ máa bọ̀ ẹ wá mọ mọ bí ẹ ṣe lè jẹ àǹfààní lára iléeṣẹ́ sweet estate ẹ wá gbọ́ bẹ́yìn náà ṣe lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú sweet estate tẹ́ ó sì máa rówó gbọ́ bùkátà àwọn ilẹ̀ sweet estate ṣe ń tà ní wàràwàrà ò láǹfààní láti bẹ̀rẹ̀ pẹ̀lú five thousand naira kó ra plot ilẹ̀ tàbí ká kó sì máa sanwó ilẹ̀ rẹ lọ díẹ̀ díẹ̀ nírọ̀rùn bẹ́ẹ̀ ni sweet estate láwọn ilé tí wọ́n ti kọ́ síbẹ̀ tí wọ́n ń tà fáwọn oníbàárà wọn o ilẹ̀ sweet estate ti ń bẹ sixty thousand naira ní plot kan èyí ti ń seventy thousand naira ní plot kan wọ́n ṣẹ̀ṣẹ̀ já lójú ni o o. bákan náà ilẹ̀ sweet estate ti ń bẹ lọ́báfẹ́mi owóde nítòsí ọbáfẹ́mi owóde local government tí ojú ìrìn ogún ìṣẹ́jú lọ twenty minutes drive seventy five thousand naira per plot ni o farmland sì nìyẹn lásìkò yìí ṣùgbọ́n ìdàgbàsókè tó nítumọ̀ ń dé bá àgbègbè yìí o tètè lọ mú tiẹ̀ sweet estate máa wúkọ́ tí àwọn èèyàn ti ń gbé àyíká ibẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí one fifty thousand naira per plot lòun ilẹ̀ sweet estate tó wà ní ṣìún òun jẹ́ two hundred thousand naira per plot jẹ́ àsọ díẹ̀ ká dákẹ́ sweet estate nílẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ ọ̀yọ́ rí i dájú pé o darapọ̀ lọ́jọ́ tuesday kájọ dojú ọpẹ́ kó o tó gba àwọn ẹ̀bùn tó nítumọ̀ láti di onílẹ̀ kọjá lọ sí ọ́fíìsì sweet estate tí ń sweet estate house bọ́lá àjíbọ́lá street àṣérò abẹ́òkúta máa pe aláṣẹ sweet estate sórí zero eight one five zero three zero zero zero zero one zero eight one five zero three zero zero zero zero one lẹ́ẹ̀kan sí zero eight one five zero three zero zero zero zero one sweet estate iléeṣẹ́ àdánbárìmátòṣì tó ní kí wọn náà donílẹ̀ kó o donílẹ̀ ara rẹ.